الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته ميجي جو أبرا سرور ní ó dá lórí ó dá lórí ìtọ́mu ó dá lórí títọ́mu nínú Islam ẹ̀yẹ pé yóò pé nínú àwọn ojúṣe tó lágbára tó tóbi fún ẹ̀yìn tẹ̀gbẹ́bìnrin. a ní títọ́mọ yìí oríṣiríṣi ìgbésẹ̀ ni nínú ìgbésẹ̀ àkọ́kọ́ ọlọ́run pé mùsùlùmí gbọdọ̀ máa tọrọ ọlọ́run kí yóò fún un lọ́mọ rẹ̀ torí pé ọlọ́run bá ní mọ́ ń tọ́jú sọ́nà àbí fún arákòjú pa ìlànà àwọn ànábì ọlọ́run tí wọ́n ṣàdúrà kọ́lọ́n fún ọlọ́mọ rẹ̀ sanabi wa ibrahim anabi wa zakariya àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà jẹ́ kó yọra pẹ̀lú nínú ìlànà àwọn ẹni rí tọ́lọ́rùn ìlú alkur'an àwọn ibadu rahman náà ní ìpín ní wọn mọ̀ tọrọ ọlọ́run wọn lọ́rin àwọn ọmọ tí ó jẹ́ ìtòtò ojú fún wa sọ ilé nínú ìgbésẹ̀ tí ó yẹ kí amójútó ni gẹ́gẹ́ bí òbí àwọn tá a ti bí àbáyé tá a ń retí àmọ́ tọrọ bọ́lá ń kóso wọn lọ́mọ rí kóso wọn lé lẹ́sìn torí àwọn ìgbésẹ̀ mi tá a mọ̀ sọ pé ojúṣe tá a ṣe ni a ṣe bá ní títọ́ mọ́ iṣẹ́ tí a ṣe ni ṣùgbọ́n kò tí ì tó ẹlòmíì ṣe é ṣe é ṣe àyíbẹ̀kọ́ yẹ kọ́ ọmọ tó ń lọ jáde ibi tí tí ò fẹ́ àyíká tó mọ fàdúrà tì láti sọ fún wa nípa àwọn tó tún dáa jù wá lọ bí àwọn ànábì ọlọ́run pé pé irú nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ sì ṣẹlẹ̀ sí bí ànábì wa Nuh pé pé kan náà ọmọ rẹ̀ ò gbà fún òun jẹ́ pé ní nínú ẹ̀kọ́ pàtó mọ́ a máa ṣe àdúrà fún wọn gan bákan náà a sí ìṣépèlé wọn ìsabala mo mọ́ tọ́ ojú bá ti ń tọ́ wọn tá à ń náwó tá à ń rí gbogbo ẹ̀ náà tí nǹkan bá ṣẹlẹ̀ láti ń wò wọ́n lépè ó yọ pé à ń fa set party fún ara wa ni nínú èpè tí sì máa ń ṣe àbájọ àti máa ń ṣe náà ní tó bá láti ọ̀dọ̀ òbí. mùsùlùmí ò tiẹ̀ gbọ́dọ̀ jẹun tó mọ̀ ṣe kò fẹ́ kátó aṣọ kó mọ rẹ̀. ànábi ní ìmọ̀ ṣépè fún mọ́mì ní kàkọ́tì lè yíwà pàápàá ni. láyà fún olùmúmi là áànà mọ̀mí ní ògbẹ́rẹ́ pé mo ṣe tí ó jẹlé eléèké ibu elépè kódà ká tó wá sọ pé ọmọ bíbí inú rẹ̀ náà ní ṣépè fún un eléyìí ò dá kódà àwọn nǹkan tí èyí ṣe abẹ̀mí bí èèyàn pé kí bá bí ẹranko ni bóyá ká máa ṣètò fún un lójú wa ní hadith kan tó wà ní sọ̀rọ̀ Muslim wọn lẹ́nìkan ó wá pẹ̀lú àwọn ẹbí wọn lọ ibìkan àǹkómi wa kọ̀rọ̀ lò kó fẹ́ gbé ṣubú wá ṣépè fún ràǹkúmí yìí ràǹkúmí yìí ò ti rí yẹn ó ṣépè fún ràǹkúmí yìí. Ànábì ní mọ̀nàhàbà láìnù bá ayẹ̀rọ̀ ta ló ń bí ṣépè fún ràǹkúmí rẹ̀ ń bẹ̀ yẹn. Ẹ̀mí wa pẹ̀lú ànábì akọ̀ ń bẹ̀. Ànábì ṣe wò ta ló ṣépè ànábì gbọ́rọ̀ yẹn ta ló ṣépè fún ràǹkúmí bẹ̀ yẹn. Àkọ́lá àná ya Rasulullah. Ní èmi nì, ní òjíṣẹ́ ọlọ́run èmi nì. Ẹ̀fọ́ ebi ṣe pé yẹn bàbá ìgbé wa gbọ́ táwọn ibi ìgbé ta nínú yìí tó ṣépè fún àkùnrin inú mi àníbi ìrìnsì lànà ò ṣe àṣọkalẹ̀ lórí àǹkóbi tọ́gùn yìí. Fàlàtà sábùnà di màlìcúni àǹkómi lépè mẹ́jọ kó tẹ̀lé wa kó máa kó kó máa képe ràn wá. Àǹkómi ni ẹbí ẹsẹ̀ yẹn o. Sọ̀kalẹ̀ lórí ẹ̀ má ti kìíní. Wọ́n gún tẹ̀lé wa mọ́. Àníbi àdókòyè látẹ̀dẹ̀ ọ́ alá àǹfóṣekùn ẹ̀rù máa ṣe pẹ̀lẹ́ ra yín máa ṣe pẹ̀lẹ́ ra yín ẹnu ló ṣe pẹ̀lẹ́ ra yín rí kò wọ́n lè dáná direct ni indirect ló ṣe pẹ̀lẹ́ ra ẹni tó ṣe pẹ̀ fún ràǹkọ́mí tó yẹ kó ń lóyún ká ní ṣe pẹ̀ fún ara rẹ̀ ni ẹni tó ń ta fún ràǹkọ́mí ẹni tó bá da fún sí wọn náà máa rẹ̀gùn àbí ẹni ah, bu mọ́tò àgbà nínú ìwọ́n yìí ti mọ̀ gbà náà lọ́wọ́ rẹ̀ náà ìwọ ìgbà míì ìyẹn ò ní mọ̀ para àwọn gan lòún ṣe kíni òun ṣe pè fún. àlejò fi ń sọnu hadithi yìí pé ẹni tó ṣe pé lẹ́yìn àkúmi kó bọ́ lẹ́yìn àkúmi kó mọ̀ ìpínlẹ̀ àkúmi lépè pípé ń jà kó àmọ́ wa pẹ̀lú wa àníbi àfikún pé ẹni mọ̀ ṣe pé lẹ́ra nínú wàlà àfẹ́dẹ̀ ó alá àwòlá àdìkù ẹ má máa ṣépè láwọn ọmọ yín mọ́ ẹ̀mí ò ṣépè fọmọ rẹ̀ nítorí tó ṣẹ nítorí pé ń bínú ọwá lọ ń tọ̀ náwó bọ́ọ̀dé náwó pé ọlọ́run dé dáa fún náà lọ tún ṣètò pé kò ní yẹ̀wọ́ ọmọ yìí olórí búlù ọmọ yìí ni ẹ máa ṣépè lé àwọn ọmọ yín mọ́ wàlá tẹ́lẹ̀ ọ́ alá àmúwá àlèkùn àwọn pọ́pátì yìí bí a mọ́tò ní bóyá nkẹ́kẹ́ yín ni ní ẹni tó dùn mọ́ ilé ẹ̀mọ́ ṣe pèlè mọ́. láti wá fi kú mínà ń bá ìfẹ́ á yíṣẹ́ àlùfíà àtọ́ àìsẹ̀jì ìbùlákùn. kó máa ṣe déédéé àsìkò tí ìyẹn bá bẹ lọ́hùn tábí àmọ́ ń gbà. èyí tó ẹ̀kọ́ fẹ́nu bẹ fọ́mọ pé ọlọ́run dákun máa ń yọ fọ́mọ tí wọ́n ṣépè fún ṣe àfikún àsìkò ní ó fi lè pamọ́ sí wa kí n tẹ̀wọ́n àti déédéé ntọ́lọ́ ti kọ́ lẹ́ kó máa àbí kó máa déédéé ìgbàdúrà ntọ́tọ́rọ fọ́mọ rẹ̀ kó máa ṣe mọ́. ẹlòmíì ti fẹnu wíwí kú yìí fọ́mọ rẹ̀ láti kékeré ntẹ̀yìn wá ń ṣe fọ́mọ rẹ̀ ń wá ń sáré káàkiri ọ̀hún rí ọ̀hún ẹni tó ń ṣe ọ̀hún rẹ̀ nìkan ṣe òun ní ó yẹ pé ti fẹnu wíwí kú yìí fọ́mọ kò sí tó dàjì nǹkan burúkú tó gbégbé ní tó ti sọ fún. so ẹ̀kọ́ tá a lè kọ́ mi ni pé nínú ìgbésẹ̀ fáǹtọ́mọ ni àdúrà làámú ẹ̀ṣẹ̀ fáwọn ọmọ wa àmì wọn sì kò fún un. kọ́ àkẹ́sẹ̀ tó dùn wá àásàdúrà kọ́lọ́run bá yíran padà sí dáadáa ni. eléyìí nínú àwọn nǹkan tí ó ṣe pàtàkì ni ẹ̀pẹ́rẹ́ àǹkómi tí èsè yẹn tẹ ànábìnrin ká má gbètè láwọn ìwọ ọmọ tó ti ṣe pẹ̀ fún ẹ̀rẹ́ jọ́nsìn ní jọ́nsìn yóò máa ràn wọ́n náà sọ ilé ìjẹ́pọ̀ ẹni tí bá máa ń ṣe nu wa ká padà ká bá lẹni tí bá ń ṣe ká ṣe wá àṣepọ̀ ní tí ò dá mi ní ẹ̀ tí kò fọ́ mu kódà kò ṣe ní tó dùn ẹ́ wọ́n sábẹ́ ọpọlọ yìí padà kódà ó lè bá wí ẹ̀hìn bá wí èyí àti pọ̀ sí pè fún lọ. ẹlòmíì ẹ ẹ nǹkan mo ṣe bẹ́ẹ̀ fún ọ náà ogun tó ń ṣe fún mi ìpènà ń ṣe ṣé dáadáa ló ṣe fún ọtọ lọ́mọ ṣe bẹ́ẹ̀ fún ṣé pé mi kúrò àkọ́ni mo bà lọ́lọ́ lọ́wọ́ wọ́n lọ́gọ́ tó fẹ́ mi ṣé pé mi káyipẹ́ tó rẹ̀ pé ọlọ́dọ̀ à ń tún ṣe ẹ̀hẹ́n tó dáa ni wọ́n yẹ pé nǹkan ẹ̀ dùn ẹ́ dáadáa bá tó dábẹ́ ẹ̀kọ́ bá rẹ̀ bá kọ́ ọ fún mi ọmọkùnrin wọn ò ní ṣe bẹ́ẹ̀ fún wọn náà bí ìdá ni kákíyèsí o náà bákan náà nínú tó yẹ ká tọ́nu ẹ ṣe o ní pé ní ká ní ìgbésẹ̀ dáadáa iṣẹ́ rere ẹni tí ìbá rí máa ń ọmọ o ọmọ sì máa ráǹfààní ẹ̀ láyé àtìlẹ́jọ́ gbọdọ̀ àti àwọn bẹ́ẹ̀ náà ni tọ́mọ náà bá ṣiṣẹ́ rí òbí tó tọrọ owó ó ṣe bẹ́nẹ́fìtì bẹ́ẹ̀ lọ́rùn bẹ́ẹ̀ ni tí òbí bá ṣiṣẹ́ rí ọmọ náà máa rí dáadáa ara pàǹtọ́ ọmọ náà nìyẹn o ká máa ṣiṣẹ́ rí kalẹ̀ ọlọ́run subhanahu wa ta'ala sọ fún wa nínú súrátù ìta ìta kádìrò àti musa alayhimu salam gbogbo aláàmọ̀ nínú ìtàn yìí nígbà tá nílùú Musa alayhisalam tó wo ẹgbẹ́ ọ̀tún tó wọ ẹgbẹ́ ìlú náà ah, mo fẹ́ lẹ́ni tó ní ìmọ̀ tó wù táwọn àwùjọ yìí ọlọ́run afẹ́ kó mọ̀ pé ẹnìkan náà nímọ̀ o táwọn kó sí ìrìn àjò ọ̀rọ̀ gùn lórí ẹ̀rọ fọ́lá ń lọ tó ìpàdé kádé inú tó wá ṣẹlẹ̀ ní pé nígbà tó ń rí kádé alikádé yìí sọ pé tọ́wọ́ lè ṣe sùúrù bí nǹkan tó bá ń rí torí pé ìmọ̀ tọ́lọ́ ń nínú abájọ pé níbi tó rìnlẹ̀ ni pé káde ní ànábì ọlọ́run tó kúrò nínú ìgbà wáá yìí àmì ìlẹ́nu ìrìn ìṣùgbọ́n ètò fẹ́ rìnlẹ̀ fánàbì ọ̀làlà. ànábì Mùsá ni wọ́n ṣe sùúrù wọ́n bá jọ ń ṣèrìn àjò lọ nǹkan kan tó kọsẹ̀lẹ̀ ni pé wọ́n rí ọkọ̀ ojú omi tó fáyìn ànábì Mùsá bá mú nǹkan ibà ń là ibà ń bàjẹ́ kò bá jẹ́ pátápátá jẹ̀mọ́ gẹ́gẹ́ bí ẹni tó afọ àlẹ́kádùn ló ṣe lè gẹ́gẹ́ bí ẹni tí èèyàn dúró ti yà nígbà tó fi wà pẹ̀lú ẹ̀ kí ni yóò sọ má ṣe kí ni má bàá jẹ́ mọ́ ni má bàá jẹ́ mọ́. kádùn sọ fún mọ́tà pé ọ̀pẹ́ mo ti sọ fún ọ pé tó bá tẹ̀lé mi nítorí bá ń rí kọ́ ṣe kí ni kò dákẹ́ mọ́ bẹ́ẹ̀ àníbùsà ni má bínú mi gbàgbé mi. wọ́n bá tún lọ ó rẹ̀ kan ọba pa á kíní ìlọ́jà ìwọ̀n tí ó ṣe tí ó rò ọ̀pọ̀ tuntun dé mo ní ọmọ béèrè àwọn ìwà tó bá tó pé ìpín ah, àní ìṣẹ̀lẹ̀ yìí wọ́n wá ní tí ọba tí ń bá ti tó béèrè kan lọ́wọ́ rẹ̀ ayọ́kẹ́tọ̀ ibẹ̀ láti sẹ́kúrìtì ìyẹn pé bọ́dí ṣe sùúrù tó tọrọ ní ti mọ́ béèrè nígbà béèrè yíyà mi lẹ́nu ibi táwọn ẹlẹ́ẹ̀kẹfà náà wá wọnú òlù kan tó ti rẹ̀ mọ́ tẹ́bí ń pa wọn. wọ́n fẹ́ káàrá ló yẹ fáwọn lóúnjẹ wọ́n fún wọn lóúnjẹ wọ́n dá wọn lóhùn nílùú tó ti mọ̀ yìí. wọ́n wá rógìrì kan tó fẹ́ wó kádìrú bá ń tún ṣe ní bá ń tún mọ́. kádìrú bá ń tún pé à ó yẹ kó gbàǹkan lọ́wọ́ àdúgbò mọ́lẹ̀ yìí àtọ́ǹtò lè bí yẹ kó mọ́lẹ̀ á ní kẹ́gbà alálejò àgbà alálejò kan fún wa lónìí àfọwá ní oúnjẹ ìwọ́n tó máa ń bá wọn tún létí ó fẹ́ wó ọ̀fẹ́ ọ̀tún bá wọn tún kọ́. káàdì wa ń sọ ibi tí ìrìn àjò mi àti òkun sí tó mo sọ pé tí n bá ń ṣe kọ́ mọ́lẹ̀ kí ni kọ́ mọ́ béèrè ṣùgbọ́n ká tó wá pín yà ni wọn á sọ tó ṣẹlẹ̀ fún ẹ tí ọkọ̀ ojú omi ó sọ̀dí ọmọ yẹn ó sọ̀dí pé ọmọ ẹbí mi tó bá lọ dàgbà tó bá lọ dàgbà gẹ́gẹ́ bí wá àyè tọ́lọ̀ ń fi hàn Khidri tó bá lọ dàgbà òun ó ṣe kópa hàn bí ẹ yóò ba àwùjọ jẹ́ bákan náà ọkọ̀ ojú omi yẹn bí ṣe ń lọ lórí omi yẹn ọba kan àwọn adi tó bá lọ́kọ̀ ojú omi ti dá máa ń ṣíṣe ẹ̀ bí kára la díẹ̀ kó mọ́ da kò fi lè kọjá pé kò dájú kí ó gba gbogbo ẹ̀ ní ọwọ́ ọlọ́ àníbi fún sáà ah ó ní ìdìtọ̀ president tó ẹlẹ́kẹta yìí làwọn lọ sọ adílé tí mo kọ́ yẹn náà ló tẹ́ alálejò yẹn ó ní kí wọ́n á nìdí ẹ̀ ó ní wọ́n á mọ̀lẹ̀ jìdáàrú sọ̀rọ̀ gidi tí mo túmọ̀ tó fẹ́ wù kàkánà lébúlà àmẹ́yìnì àwọn ọmọ méjì kan ni wọ́n ní ọmọ mélòó ọmọ méjì akéré yẹtì mẹ́yìnì ọmọ òrukàn ni wọ́n fìlìmọ̀dínà ti nínú ìlú tí a ti gbọ́n túnlé wọn mọ́ wàkánà tata ọ̀kánfúnlá ọmọ ẹ wá rí àwọn nǹkan ọrọ̀ tó pọ̀ owó òfúrú báńkì kò sí ìkẹta ń pẹ́ nínú àwọn ó pọ̀ obi wọn sí táwọn òbí ẹni gbègbè yẹn tọ́jú sínú ẹ̀ pàkánà bàbá wọn jẹ ní bàbá ń kí ni ó jẹ́ ní ire fàárọ́dà rọ̀bùkà yẹn bólúgà àṣùdá òmò ọlọ́run bá wà fẹ́ dàgbà fàyẹ̀ kọ́nà ọ̀sùn wa mú àwọn nǹkan owó yẹn jáde fún rahmatan min rabbik min rabbik kó máa já àánú látọ̀dọ̀ ọlọ́run ṣùgbọ́n sì kéré aráàlú yẹn ẹni tó wọ̀n bá lálejò ẹni bí ni wọ́n tóbi ni ẹ bá lọ wọ́n máa rí tó wà nínú nínú ibẹ̀ yẹn wọ́n máa rí tó wà nínú ilé yẹn wọ́n bẹ̀ kó nǹkan ọmọ orúkọ yẹn sí dàgbà ṣùgbọ́n tí a bá tún mọ wọn ní mo tó ń ṣẹlẹ̀ ọmọ ẹni òtí mọ̀ bá yọ wọn sí ìgbọ́n tó bá dàgbà lọ́jọ́ ìwà akọ wọn sọ́nà láti rò pé ìjọba wà nínú ilé láti jẹ́ ìrùgbẹ́ tí lè bá ti wó bógi yẹn ti fẹ́ wó gbogbo ara àta àtọ́jà gbalagbà wọ́n jẹ níbi wọ́n ṣe kí ni wọ́n rí wọ́n ṣe dùn. kí ni a fẹ́ lóun bẹ̀rẹ̀ pé àkánà àhóhùn sọ́ọ̀lì ha bàbá wọn jẹ́ ní eré tóbi bá jẹ́ ní eré irúgbọ́n ọmọ ìṣe ráàánú lọ́mọ rẹ̀ ló mọ ṣe kí ni ló mọ ráàánú. ẹ òbí ti wá wá bàbá yìí ti kó ọ̀rẹ́ bì ọmọ yìí sì kéré bọ̀dù àmọ́ yóò fi mọ̀ àti ìgbọ́mọ̀ ilé ẹ̀rọ ní kó kọ́fà ẹ̀ tó bá wó ara ìlú yẹn máa mọ tí ń ṣẹlẹ̀ sára àlejò àlejò àwọn àlejò ní lálejò yìí wọ́n kó gbogbo ẹni. àlejò fún sáfẹ́ wa mọ̀ ẹ̀dí tí alhadiru fi ń tún ilé yẹn kọ́. ẹlẹ́kọ̀ọ́ tá a rí bẹ́ẹ̀ ni pé tóbi yẹn bá jẹ́ ni rẹ̀ wà kánú àbó mọ́ sọ́ọ̀lì ha ọmọ rẹ̀ ó máa ránu. tó ìbá ti balẹ̀ jẹ́ tọmọ mo fẹ́ kíláàsì tó mú kíníkà gbogbo ẹ̀ tó bá débi kan tó fẹ́ ṣe dáadáa wọn ni àwọn ah, ọmọ lágbájá ni àwọn ah, kan sì tó bá tẹ̀yìn bá gbó kọ wọn láwùjọ àbí àyàn ta fún wọn sáfọ́mọ wọn pé àbá wọn ló ti kọ́ balẹ̀ jẹ́ nínú ìlú ni bóyá láburú kan ni àyìn tó bá kọ́ gbọ́ kọ bàbá rẹ̀ báyìí tó bá kọ́ gbó kọ ọmọ yẹn tó fi àbá yẹn tìtìlá náà sáfún wọn pé ìwọ lọmọ mi sá lágbájá ìwọ lọmọ lágbájá níbi tó ti balẹ̀ jẹ́ dé so nínú ọ̀nà táàbí tó máa ní pé káwa náà jẹ́ ní rèé bẹ́ẹ̀ bá ń ṣàdúrà fún ọmọ ká ṣiṣẹ́ rí dáadáa jẹ́ pé ó kọ wa ó ní parẹ́ bákan náà dáadáa ilẹ̀ lóhùn tó wù láti mọ ṣàánú àwọn ọmọ wa. ìgbọ́n tó ń wá bẹ́ẹ̀ dáńgbà mi tó àbá ṣiṣẹ́ bí kalẹ̀ ó lè àfẹ́tì ọmọ lọ́rọ̀ ayé mi ó lè má àfẹ́tì ẹ̀ lọ́rùn tó ń bá jẹ́ mi rí tiẹ̀ ṣùgbọ́n lọ́rọ̀ ayé orí pa burú yẹn lè ṣẹlẹ̀ sí. tòlà òbí náà gbọ́dọ̀ jẹ́ ẹni rí tí ó mọ̀ ṣe dáadáa tí mo kò fi ọlọ́run ọba mọ́ nítorí ọba sọ́nà àti alábàáfẹ́ làámọ̀ ẹ̀ṣin tí ò bá fẹ́ àmì ṣe torí pé bí ọmọ ṣe bẹ́nẹ́fìtì níbi dáadáa òbí bẹ́ẹ̀ ni òbí náà bẹ́nẹ́fìtì níbi dáadáa ọmọ ọlọ́run ọba sọ́nà àti alá ń sọ fún wa nínú sọ́ọ̀tù túrú lọ́nà ọ̀lẹ́dínà àmọ̀nù àwọn tí wọ́n jẹ́ ẹni rí ọ̀lẹ́dínà àmọ̀nù wà tábà àti ìmùsọ̀rọ̀ ìyá tó ń bí ìmọ̀ ni sọmọ náà tó wá jẹ́ ní rí mùmí ní gidi sọmọ náà tó wá tẹ̀lé pẹ̀lú ìmọ̀ni àlàákùnà bí ìrìn tó rí yàtọ̀ fún àájẹ kàmọ yẹn kájọ ìwọn nínú àlùjànnà àmọ́ àlàtúnà omi ní amẹ́lẹ̀ mi ṣe yìí a ní ibi iṣẹ́ wọn falẹ̀ kódà nu dáadáa sátọ̀kì fún wọn pé àwọn mọ́tò tó tọ́ dáadáa yẹn ẹ̀rí wọn bẹnẹfìtì lára wọn àbí dáadáa táwọn yẹn jẹ àwọn obìnrin tó bẹnẹfìtì lẹ̀ so kájẹ́ ní rí eléyìí nínú àwọn ojúṣe wa ni torí pé dáadáa tí a bá a bá ní ó dọ̀dọ̀ ọ̀nà wa. bákan náà nínú rẹ̀ náà ni pé kájú jáwọ̀ pé ó ṣe gidi ká tó bímọ dín kájáwọ̀ pé ó ṣe gidi fáwọn ọmọ wa. iná àwòkọ́ ṣe lọ́nà ní pé ká máa ṣe ohun tó dáa lójú wọn. ká má ṣe ohun tí ò dáa ẹlòmíì pé nǹkan ò dáa ó ní ìṣe lójú ọmọ wáyé ọmọ yìí ṣe kéré. wọ́n bá dàgbà lórí ẹ̀ǹkọ́ ọmọ ìkéré ọmọ ìkéré kí ní tá à ń gbé tẹ́ẹ̀tì ní ojú wọn fún ọmọ náà gbé tẹ́ẹ̀tì wa ọmọ tẹ́sẹ̀ yẹn lápò tí ń dìde tí ń ṣubú tí ò tí ì lè dúró dáadáa tó bá gbé tẹ́ẹ̀tì níbo ni ó gbé sí tí wọ́n ń gbé sẹ́nu ní tí wọ́n ń jẹ tẹ́ẹ̀tì níbo ni ọmọ kéèké náà ń gbé tẹ́ẹ̀tì sí ẹni tí wọ́n gbé tẹ́ẹ̀tì náà máa rojọ́ àbí kéré tó kéré tó mọ̀ pé etí là ń gbé rẹ̀dì sí kí ò gbé sẹ́sẹ̀ kó wọ bí bàtà wọ́n tó bá ń kéré tó bá fọwọ́ sáyà kéré tó mọ̀ rẹ̀ náà ń fọwọ́ sáyà ká má lọ mọ̀ kékeré ká máa hùwà tí ò ní ààrẹ wọn káàkiri lójú wọn bákan náà kí amọ̀tàmọ̀tì olóòlù àwọn skáàrù láìláìlá lójú wọn lẹ́kọ̀ọ́ kẹjọ kó máa jáde kọ́mọ́lẹ́ mọ̀ pé kó mọ̀ pé láìláìlá làmú rí ṣe nínú àwọn ètò dànù. ẹ̀rọ gbà tán wà ń kékeré pèsè ní gbogbo ilé ìkẹtùmọ̀ rí ní lára wa ká dáadáa lójú wọn ká dáadáa lójú wọn. kó mọ̀ di pé ní àmọ̀ kò bàjẹ́ táwa náà ti ń fọ́ lù sí. ọlọ́ni àtàmúrú náà náà sábẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ ń pààyàn tán ẹ má ṣe dáadáa ẹlòmíràn sọ fún ni mọ́kàrọ̀ wọ́n ṣe kí ni kọ́ àtàn sáúnà àǹfọ́sà fún ẹ̀yin náà sì ṣe. wọ́n á tó tẹ̀sí lónà ìkìtà ẹ̀ ti lé lápọ̀ọ́lẹ̀ tẹ̀sí mọ́ lórí sọ fún yín afọlá apá àkèlè ayé pé irú ìṣesí yẹn kò bá làákà ìmọ̀ ẹ̀ nílà àkà ẹ̀ ń bí wá ti ṣe bẹ́ẹ̀ ẹlòmíràn máa lọ́mọ rẹ̀ lẹ́nu bẹ́ẹ̀ mọ́mọ́ pààrọ̀ kàrẹ́ wọn àbí òun náà gidi ń kúráńgá mi yóò tó kọ́ mi ẹ̀ nírọ́ tí ya yẹni tí bá ti dé sọ pé ìsinmi àbí ọmọ èkéde mi ìjẹ́ bá sọ fún náà ni ó sọ pé ìwà pẹ́ ti prógámù ẹ̀ ní ìwà pẹ́ ti mọ́mì mi láwọn ò sí nílé ẹgbẹ́ tó yẹ kó sọ ni pé wọ́n sí nílé mọ́mì mi ní àwọn ò ìmí ìdó ti sọ pé mọ́mì mi ní kí n sọ pé àwọn ò sí nílé màbí ẹ tẹsẹ ọmọ ọmọ òfẹ wù aburú tẹ́lẹ̀ ẹ̀yin lẹ fẹ́ kọ ní aburú yìí ó dọwọ wa ká jẹ ìkọ́ṣe dáadáa fáwọn ọmọ wa ó parọ́ fún ọ ọ ń lọ lẹ́nu àbí wọn á fọ kọrọ fẹlẹ mi ọ wá ń kọ eléyìí tí ò dá nì ọ̀fẹ́ kó parọ́ fún ẹ bọ̀tí wọ́n parọ́ fẹ́ lómi ìwọ tó ń kọ pé ó sọ ẹ̀sán tó ń gbìn yẹn ní padà kéré rẹ̀ nígbà tó bá ń parọ́ fún ọ náà ọ̀rọ̀ ká jẹ́ àwòkọ́ṣe dáadáa fún àwọn ọmọ wa ntí àánà bá ń ṣe ní ká fi kọ́ àmọ́ ọlọ́ni yára lè fún àmọ́ náà bí mọ́ta kò lú náà máa látàfà lóyún ó ní tẹ̀ sọ ní ẹ̀ lè ṣe ní ẹ̀ lè ṣe ẹni kọ́ ọmọ ṣe àwọn ọ̀gbọ̀n ìwọ náà ń kọ́ tó ń sọ fún tó ń ṣe so àwọn nǹkan wọ̀nyí ó ṣe pàtàkì gan gẹ́gẹ́ bí mùsùlùmí kí àwà tó dá lójú àwọn ọmọ wa kán rẹ́kọ̀ọ́ ìwà kán rí kọ́ lára wa wọ́n parọ́ níbi ọmọ kọ́ máa mọ lọ́mọ létí wọ́n máa parọ́ mọ́ wọ́n lè parọ́ eléyìí tí ò so lẹ́yìn tá a ti tẹ̀síwájú yìí ọ̀tún akàrùn gbèsè tá a tún gbé nínú tá a tẹ̀síwájú ni pé a ní ìyẹn wọn ń ṣàdúrà fọmọ ni èyí tó ti wáyé àti tí ó ti wáyé àbí ìyẹn ṣépè fọmọ àlẹ́ ní tó ṣépè fọmọ ẹni tó ṣépè fún ràǹkómi gẹ̀ kí làánì sọ fún kó bọ́lẹ̀ yẹn ràǹkómi yẹn tó bá sọ fún ogun ràǹkómi yẹn kí làánì bí ó sọ fún lórí ìrìn àjò yẹn kó padà fún wọn tẹ̀lé àwọn mú wọn gbé ràǹkómi lọ sí wa lọ́dún ní ṣékò fọmọ rẹ̀ ẹ̀jọ́ ń gbélé hmm? Hmm. Hmm, ọmọ òṣèlú fún wọn náà ìpín ńlá ni nígbà tó ṣe ìdí ò bá ń rẹ̀ bákan náà nípa ti sọ síwájú ni pé ìyẹn máa ń jẹ́ ní eré nìkan tamọ́rin sátún káf àwọn ọmọ tí alikadiru bá kọ́ ògiri tó fẹ́ wú nítorí kíni torí bàbá wọn jẹ́ ní eré lọ́nà fi yan aláàánú tì wọ́n tóbìnrin yẹn bá wó owó tí àbá máa ń fi sílé àwọn èèyàn ó tètè rí torí pé ó bò mọ́lẹ̀ nínú ilé yẹn. káyipé ọlọ́run rẹ kádùrù rẹ tí obìnrin yẹn bá wọ àwọn èèyàn kò àwọn èèyàn bá dàgbà àwọn ní àwọn èèyàn kankan ṣùgbọ́n ọlọ́run yan ẹni yẹn pé àkọ́bà kọ́ tí wọ́n náà bá jẹ́ ní ilé owó tó ní bá dé ọlọ́run ti sàánú ẹ̀ náà nìyí wọ́n tó bá ti wá bú kalẹ̀ ẹwà ìfẹ́ nǹkan ní kí rìn bẹ́ẹ̀ ni kò ní rìn yẹn lọ́rùn tí ọba ti ṣe dáadáa ṣùgbọ́n tí ẹ bá jẹ́ ní ibi láyé aburú yẹn lè ran ọmọ rẹ̀ òun táwọn afá sọ nìyẹn o látara àtàtà sọ yìí. pẹ́pẹ́ dáadáa tí àbáyẹn jẹ́ ní dáadáa ti di ọ̀nà ọmọ tí ẹ bá jẹ́ ní ibi láyé aburú lè ran ọmọ rẹ̀ o tó bá débi kẹ́ ọmọ lágbájá ẹ mọ́ sùn nípò ẹ mọ́ gbé síbẹ̀ òun kọ́ ló ṣe so kámọ́ wà dé sínú kẹ́ ẹni tí ìbá ti rí dáadáa ti ẹ̀bẹ̀ lọ́rùn nìyí ṣùgbọ́n láyé aburú dènà ìta ti sọ ni pé agbọ́dọ̀ jẹ́ àwòkọ́ṣe dáadáa fún un ọlọ́run ní àwọn tó ń pàṣẹ dáadáa táwọn ìwà ṣe afọláta kìlónù wọn bẹ́ẹ̀ wọn ṣe kíni wọn ní làákàyè wọn ní làákàyè so àwọn nǹkan wọ̀nyí nínú àwọn ẹ̀kọ́ bá ṣe tọmọ òun mẹ́rin náà nínú rẹ̀ náà ni ìkìtìyàrù záwùjá tí àsọ́ọ̀lẹ̀ ha ìkìtìyàrù záwùjá àsọ́ọ̀lẹ̀ kí ọkùnrin yẹn ìyàwó tó dáa kí obìnrin náà yẹn ọkọ tó dáa nínú ẹ̀kọ́ nílé kéèyàn tẹ́sà kó choose iye tó bá dáa títí mùsùlùmí gbọ́dọ̀ mọ́ pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ẹjọ́ obìnrin wọn àmọ́ wa tán àti ìlú ọkọ ilé ìbámu wíjù nígbà tẹ́sí sọ ẹ̀sìn ní wàlá tẹ́ńkìhù wàlá tẹ́ńkìhù mọ́tà alimushirikat ẹ má fẹ́ ẹlẹ́bọ lóbìnrin. ọlọ́run wa ní wàlá amọ̀tún amọ̀tún gbogbo àwọn amọ̀tún la ẹrú ló ń amọ̀tún wàlá amatun mùmínàtún wàlá amatun mùmínàtún ẹrú tó jẹ́ mùmíní ẹrú ò fẹ́ ṣe láyé wọn ṣe àlè mú gbẹnu sọ pé kò sí ṣùgbọ́n á ah, tó bá wà yóò kéré ẹrú wọn mọ títí tí wọn bí ẹran ni o ẹni tó bá rí rẹ pé pẹ́rú kéèyàn ra ẹrú àbí ó mú lẹ́rú nìkan tí ó mọ ọdún tó mọ títí tẹ̀lé àpẹ́ bí màálù gangan ni ẹ́ irú ẹrú bẹ́ẹ̀ kéèyàn lọ fẹ́ káyérún ní mòṣèré kàtìmù ó lóore ju kí ọkùnrin lọ fẹ́ múṣírìkà lọ obìnrin tó jẹ́ aláwo wà ní ẹjọ́ káfíìnì wà ní kìnnìkan wà ní máa change tó sì wá ń di awo yẹn èyí ò gbọ́dọ̀ fẹ́ kéèyàn lọ fẹ́ rú kẹ́rù yẹn tó máa rè sínú sọ́dọ̀ ọ̀gá rẹ̀ kọ́ ẹ̀ máa ránṣẹ́ bóyá kó má bàa sá lọ ó tún solókùn mọ́lẹ̀ èèyàn ní o ó sì dáa kéèyàn lọ fẹ́ awo ṣe kìnnìkan ọ̀sùn ṣe kìnnìkan lọ ọlọ́run wa sọ̀tà wa ọkùnrin kan lá tó ń ké olùmọ̀ṣirikina ẹ má fọmọ ẹyin obìnrin fún ẹlẹ́bọ onítẹ̀ṣe o hmm? ọlọ́ni wàlà abudon ẹrú lọ́kùnrin mu'minun tó jẹ́ mu'mini khairu min mushrikin ó dájú kí n lọ ẹlẹ́bọ lọ wàláwọ́ àjábàkùn kódà bí ń jọ yín lójú kẹ́ni à ah, ó ní kíní kan ó wà fóòsì kan ẹ̀rọ kíní kan ọmọ mùsùlùmí gbọdọ̀ dédé ẹ̀ o torí tó bá bímọ náà ọmọ náà dẹ̀ lẹ́bọ bákan náà ẹlẹ́bọ ní ọmọ kọ̀ǹtírò ń gẹ̀gẹ̀ lé ní kó mọ́sẹ̀sì mọ́jọ́ lọ́lọ́run fi ẹ gbọ́dọ̀ fọmọ fún ẹ gbọ́dọ̀ fọmọ lóbìnrin fún ẹni tí wàá jẹ́ lẹ́bọ aláwo ńkọ́ kọ́ ni yóò mùsùlùmí lọ́kùnrin ló lè fẹ́ wọn ọmọ wa obìnrin ò lè fẹ́ àwọn mùsùlùmí lọ́kùnrin tí obìnrin gan àti lọ fún lọ sọ́ra o tẹ́sán ló ní lọ sí ọmọ wa obìnrin ọkọ tí ó ṣẹ̀ṣà yóò jẹ́ mùsùlùmí mùsùlùmí ẹ̀kọ́ bá jẹ́ mùsùlùmí lásán ìyẹn máa ń tó dání tó pé ṣẹ̀rí kò lè hayat ẹni tájọmọ ìṣẹ̀mí lọ ni ẹlẹ́mìnira pé ẹni mánéjì rẹ̀ ẹni mánéèjì ẹ̀ báwo ẹ bá bímọ ńkọ́ bóòdù rẹ níbẹ̀ ìyàwó ní òpọ̀ sí. ẹni tó jẹ́ ẹni eré ẹni eré náà nìkan wá ọlọ́ni àtọ́yè bá tù lè tọ́yè bí náà obìnrin tó jẹ́ tọ́yè bá tù àwọn obìnrin kan dá ọmọ wa tọ́yè bú náà ọkùnrin tó dá lọ. àtọ́yè bú náà ọkùnrin tó dá lè tọ́yè bá ti kọ́mọ wá obìnrin tó dá lọ. kódà kọ́mọ́jọ ordinary mùsùlùmí kó dúró déédéé nú ẹ̀sìn ọ̀tọ́ ń ṣe súnà wọ́n ní ẹnìkan ṣe súnà ṣùgbọ́mọ̀ wé tí kẹ́mi tí kẹ́ máa ń jẹ́ lómi nìyẹn ṣùgbọ́mọ̀ wé látara mi yóò di kíni yóò do ní súnà kéèṣe ní súnà ṣùgbọ́n lówó kéèṣe ní súnà ṣùgbọ́n ìlú mọ̀ọ́ká ní àwọn obìnrin kéye kémi àdìwàdì sí ibùdó so ìyẹn gbọ́dọ̀ sí ìkìyàrò ìsáwùjì ìyẹn gbọ́dọ̀ sí tó dáa tó dáa fẹ́ẹ́ pé yóò ní ẹ̀sìn yóò níwá ẹni tí ń ṣe súnmọ̀ kó mọ̀ padà sẹ́yìn owó ẹni tí ń ṣe súnmọ̀ bí rẹ̀ ni. sọ́wọ́ yẹ kẹ́rọ ní ọkàn yẹn jù lọ níbi súnmọ̀ ó fi ń dáa ní tùmọ̀ kéde tó láti nígbà tí ń ṣe súnmọ̀ torí pé nígbà ní obìnrin máa ń sọ́n gbìgbì ọkùnrin lọ ọkùnrin náà lè sọ́n gbìgbì obìnrin lọ. sọ eléyìí nínú ọ̀nà tó dànù obìnrin tó fẹ́ fẹ́ àwòpẹ́ rẹ̀ àwọn ìbí tí ń sọ fún wa pé ẹni tó bá fẹ́ lọ́kọ àbó fẹ́ ní àwọn fásitì gbèsè àti dín gbogbo táwọn ibi kalẹ̀ ẹ̀ wà ní kẹ̀kẹ́ wá ní ṣùgbọ́n èyí tí ọ gbọ́dọ̀ mójútó jù tọ́ ẹ̀ sọ sí ìdíńpá ẹ̀ ò ní tó lẹ́sìn yẹn torí pé ọ̀rọ̀ títọ́mọ náà wà ń bẹ́ ẹ̀sìn láì tọ́mọ ẹ̀sìn láì tọ́mọ àwọn nǹkan yòókù mọ̀ jẹ́ irinṣẹ́ ni ibi ẹ̀sìn la fẹ́ tọ́ sí tá a bá lówó ta lẹ́kọ̀ọ́ tí ò sẹ́sìn àwọn èèyàn náà lè tọmọ ṣùgbọ́n tí ò ní ti di ẹ̀sìn láti kíni látọ̀ sí tọ́ba tó ní ẹ̀sìn àti mọ̀bí tá ń lọ owó yẹn àti nǹkan ni yóò àjẹ́ irin iṣẹ́ tí ó gbé wa dé ibẹ̀ tí eléyìí ṣe pàtàkì gan nígbà tí Maryam ìyá níbi wa àyíká ǹgbé òlọ́pàá àbí tọ́rọ́ ti ní àmì ìfòkó bínú nígbà tó mọ̀ yìí dé tó gbọmọ tí gbogbo ọmọdé òun náà lọ ṣèjọsìn nìkan ni ah! àwọn ẹ̀rọ ní obìnrin lè ń ṣèjọsìn nìkan wá dé òun náà lọ ṣèjọsìn nìkan gbogbo ọmọdé kí náà lè lọ síbẹ̀ ọlọ́dẹ ti náà lọ́dẹ bóòlù ti bẹ́ẹ̀ sílẹ̀ ẹ̀sìn ara ń báyìí ó á ní kò sí ẹ̀mí nígbà tó dé nùlú ẹgbọ́n táwọn èèyàn sọ yá òkúta haruna èrè ọmọ ya harun ya kan harun èèyàn mẹríam ọmọ ya ya sísá harun èwo lọ gbédè yìí ẹgbọ́rọ̀ yìí o èwo lọ gbédè yìí máa àbúkà mọ́ra i in àbúkì bàbá rẹ̀ ẹsẹ̀ ní ibi rẹ́kẹ́ dé o sábà ní à kí fún bàbá rẹ̀ lóde kíní ló jágẹ̀ wàmọ̀ káánà tí ó mú kí bàgí ìyá ìyá rẹ̀ sí ìsàṣẹ́wó ìyá rẹ̀ sàlágbèrè ó fi hàn pé ìpìlẹ̀ àrùn méjèèjì ìyá àti bàbá yẹn ìpìlẹ̀ tó kíní tó dáa ni ẹlòmí tó bá wà ẹ ẹlẹ́kọ́ mọ̀ wẹ ẹ̀rí bàbá rẹ̀ nínú ìtúrí sí ẹwà ní tọrọmọ́sẹ̀ òwú ìyá gbọ́n kí ni ọmọ òun wọ́n lè gbẹ̀rí ẹlòmíì jẹ́ torí pé bàbá rẹ̀ àti ìyá rẹ̀ òṣè kí ni ọmọ àṣìwọ̀n ìmọ̀ kan méjì má dúró déédéé àbí kí kan má dúró déédéé ṣùgbọ́n ẹ̀rí pé mọ́ríyá mọ́ bẹ̀rí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ àá ah, ah, ìyá rẹ̀ jẹ́ bẹ́ẹ̀ sì mọ̀ pé mọ́ríyá mọ́ náà èèyàn rẹ̀ tó tójú tán méjì yẹn lọ ni torí dáadáa yẹn náà fi kọ́ ṣùgbọ́n tó yà àwọn ẹlẹ́ńtà fi ń sọ yẹn ni ah, ẹgbẹ́ tí lọ́kàn ọkọ̀ lọ ní pé ìpínlẹ̀ náà ò ká ah, ilé eré ló ti jáde lórí ẹ̀ka náà bí ìdí ilé eré fún ọmọ wa nìyẹn o kọlọ́mọdé kan máa ṣe lọ́tọ̀ kí ló ń bá lọ ṣe lọ́tọ̀ àyàn máa gbẹ̀rí òbí rẹ̀ jẹ́ àti bàbá àti àgbà àwọn àwọn kọ́ ọlọ́nilé yóò ṣe kíni òye àbẹ̀tù bẹ́ẹ̀ lómi àlè gbẹ̀rí ẹ̀jẹ̀ o kódà díẹ̀ díẹ̀ tọmọ mi tún ṣe gan Maryam ìyá ànábì wa Isa alayhi salam a fẹ́ lò ní hmm? òun náà ni pé ọ̀dọ̀ wa kábíyèdè ilé dáadáa lẹ̀ fún àwọn ọmọ wa kábíyèdè ilé tó dáálẹ̀ fún wọn ó jẹ́ pé ní ìpìlẹ̀ yẹn ó dà obìnrin tó bá fẹ́ lọ́kọ kó ṣẹ̀ta tó dá ẹni gbára ayé nínú ẹ̀sìn tájọ lè tọ́nu èèyàn ní wo interest ti ẹnìkan pé ọtí rí ẹ ẹlòmíràn ní màmá mánéjì ẹ pàápàá jùlọ ọkùnrin máa ń sọ bẹ́ẹ̀ ń gbà ní. èyí tó ti awọ́sì ni pé kóbìnrin náà mọ mánéjì ọkùnrin ṣé ọ ayọ jìkì ní ẹni pé yá mo ní kọ́sí tí mo ní kọ́sí onímọ̀ ọkùnrin máa sábà ń lágbára lórí obìnrin wọ́n máa ọkùnrin máa ṣàgídí ṣàgídí yóò apẹ̀tù tọ́ bá ṣàgídí yóò apẹ̀tù kó máa ṣe tẹ̀sùn mọ́mọ́ gbé lánàá débi arúbìnrin ní ìbẹ́ẹ̀ tí ń ṣe súnmù tọ́pọ̀ ìdìkòkè wẹ́pọ̀ mọ́ rárá ìbí tó wá ya kírímínà ìwọ́n tó lọ́ọ́ yípadà ìwọ́n ló yípadà ní wàá pàṣẹ pé nínú ilé mi ò gbọdọ̀ ṣe tó ń tẹ̀lé ẹ̀tẹ́nìyẹ tẹ́yẹ ní orí ìpadà ní o bí a kìíní kẹ̀dẹ̀ lóhun gbà ẹ lóhun ló di lójú lẹ́jọ pàdé skul lórí mọ̀ wé oyè ọdẹ kìíní kan ló di lójú ló fi ẹyẹ àmọ́ tàbí àfún nígbà tó bá yára bá yọjú bí wọ́n pé ìwọ gan tó ń ṣe yẹ ìdáàbò àti kìíní kan ọ̀gbọ́dọ̀ lónú lé mi bímọ tálọ́padà yí àwọn padà ń sì tálápadà mọ́ sàdúrà fún obìnrin jẹtọ́ ọlọ́mọdé ó síra láyọ̀ tó lóbi ṣe pàtàkì fẹ́yìn bá fẹ́ bímọ dáadáa nínú rẹ̀ náà rí inú òkúnfà rẹ̀ kéèyàn fẹ́ ta èyí tí èèyàn fẹ́ jọ bínú kéèyàn jẹtọ́ torí pé a ní àgbà ọjọ́ ọwọ́ kan gbẹ́rù délé ìyá àti bàbá náà jọmọ ṣe ṣàràkìta ọmọ tí kan bá wọ ọmọdé bá èyí tó wọ̀ yẹn lẹ́wọ̀ torí ẹ̀tọ́ méjì náà jẹun àtẹ́sà dáadáa ṣe má ṣara wọn àwọn méjì náwó ìyẹn ọmọ náà sábà ń forí kó gan ọlọ́run kó sànù wa inṣàlá tààlà àdùn síbi tó ọ̀rọ̀ tọ́mọ yìí àmọ̀ bẹ̀rẹ̀ ẹ́písọ́dì oríṣiríṣi ni àmọ̀ bá lọ bẹ́ẹ̀ pàmíta bá sọ̀rọ̀ fíkì àtàlàyé ẹ̀wọ̀n ìdájọ́ àfi múra gbogbo àtúpadà síbẹ̀ tó torí pé tó ṣe pàtàkì gan tó yẹ kí ẹ̀yin obìnrin mọ̀ ní ọlọ́run kó fi àsìkò ń gẹ dáadáa. وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته